إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa nábí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam gbogbo àwọn aráalé ànábí àwọn sọ̀hábà rẹ̀ àwọn tàbí'ìn àwọn tàbí'ù tàbí'ìn àbí ọlọ́run ọba kó fi ìkẹ́ yìí kó fi kárí gbogbo wọn gbogbo àwa tí aláǹfà láti gbọ́ra wa ní orí ètò yìí akẹ́rà pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu Ah, síwájú kí n tó máa bá eh, dárásù títí òní yìí lọ nínú tíra al-uthulu thalatha lè sheikh islam tèmíyà lè sheikh islam muhammad ibn abdul wahhab alayhi rahmatullah mo tọrọ eh, ìyọ̀ǹda yẹni pé àmójúkúrò lọ́dọ̀ àwa tí a wà nínú majmu'a yìí tí àjọ láǹfààní láti máa gbọ́ra wa fún tó ṣẹlẹ̀ ní ìjẹ́ ìjọ àti ní ìjẹ́dógún ah, mo ti ṣe rẹ̀kọ́dì yẹn ní ìjẹ́dógún so fóònù mi wá ní problem nípa ọ̀rọ̀ recording so lẹ́yìn ìgbà tí mo record rẹ̀ tán so jẹ́ ẹjọ́ náà the same thing mo try láti post rẹ̀ so ọlọ́run ọbọ̀ kádàrá kí orin kó jáde kí ni mo ṣe record yẹn kò kò kò kò lọ so ló fà so kí ẹlákùn kí á tọrọ mo tọrọ gáfárà ní ọ̀dọ̀ gbogbo wa kọ́lọ́run ọba kí ó ṣàmójúkò fún ẹjọ́ ẹ̀mbẹ́ ẹ ṣàmójúkúrò fún mi gbogbo náà kíra pẹ̀lú bọ́lá wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu tíra al-usul thalatha tí a ń bá kíkà rẹ̀ lọ eléyìí ni halaqa asalafun yẹni pé eléyìí ni ọgbọ̀n ní ìdánilẹ́kọ̀ọ́ dára nílẹ́kọ̀ọ́ yẹn náà sábẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́ ṣáà jíkọ́ jẹ́ ìtẹ́wọ́gbà kó jíkó yí wa nǹkan tó ń bẹ níbẹ̀ kọ́lọ́n kí ó jì ṣe wa níbi tí a wà òun náà níbi tíra náà ti lọ sí gbẹ̀yìn dédé díẹ̀ òun náà ni al-aslu al ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú alẹ́sọ́lù salasa so wọn ni ma'rifatu nabiyyikum muhammadin sallallahu alaihi wasallam mímọ̀ annabi wa peter annabi wa sallallahu alaihi wasallam ìpínlẹ̀ kan ni nínú ìpínlẹ̀ tí èèyàn máa fi ń jẹ́ mùsùlùmí gidi wọn ni kíyàn ọmọ ta ni annabi sallallahu alaihi wasallam sheikh islam muhammad abdulwahab rahimahullah níbi tí a kalẹ̀ ni wọ́n ni walamma bil madinati umira bi baqiyati shara'ihi islam مثل الزكاة والصوم والحج والجهاد والأذان والصوم والأمر بالمعروف والنهي عن المنكر وغير ذلك من شعائر الإسلام أخذ على هذا عشر سنين وبعدها توفي صلوات الله وسلامه عليه ودينه باق وهذا دينه لا خير إلا دل عليه ولا شر إلا حذرها منه والخير الذي دل عليه التوحيد وجميع ما يحبه الله والشر الذي حذرها منه الشرك وجميع ما يقرأها الله ويأبى شيخ الإسلام محمد بن عبد الوهاب عليه رحمة الله wọ́n ní nínú nǹkan tí ó mọ̀ júwe ipé èèyàn ma annabi sallallahu alaihi wa alihi wasallam ó ní kí èèyàn mọ̀ nínú ìtàgbésí ayé rẹ̀ torí ìtàgbésí ayé rẹ̀ yẹn náà òun náà ni ẹ̀sìn tí àwa mùsùlùmí tí a ń sìn ẹni tó bá wá ti gbọ́ ìtàgbésí ayé annabi sallallahu alaihi wa sallam yìí tó yẹ ní tí ó kù fún mùsùlùmí náà ni pé kóun náà kọ́ wa múra sí ní tí anábì fi ṣẹ̀mí ayé rẹ̀ ṣe sheikh ni walamma istaqarra bil sallallahu sallam tó di pé ẹ̀ṣẹ̀ rẹ̀ wá múlẹ̀ tó jòkó sí madina yẹn ni pé sallallahu sallam ó lo ọdún mẹ́wàá ọdún mẹ́tàlá ní nínú ọdún mẹ́tàlá yìí ọdún mẹ́wàá lànàbí fi ń pèpè sí tawhid tí kìí ṣe pé bóyá ó ti bẹ̀rẹ̀ nǹkan kan nínú ọ̀rọ̀ ìbáàdà tí yẹn máa ń ṣe asopẹ́lẹ̀ ń júwe ipe tó gbọ́dọ̀ kọ́kọ́ jòkó nínú ẹ̀mí èèyàn bákan náà ẹni tó bá ń jẹ́ olùṣèwáàsí tó ń ṣe dáwà àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́kọ́ máa pèpè tó gbọ́dọ̀ máa tafà sí ní gbogbo gbà tó gbọ́dọ̀ jẹ́ kó ní àkólé kan pé ó fẹ́ kó yí àwọn èèyàn náà ní ọ̀rọ̀ àkídà ìyẹn sì gbọ́dọ̀ máa pọ̀ jù nínú tí mùsùlùmí máa ń kó lẹ́mìí lẹ́nu tó bá fẹ́ ṣe wá sí pé kí àkídà kó jòkó ní àwùjọ kó ń lẹ̀ nínú ẹ̀mí àwọn ènìyàn ẹ̀wọ̀n tí sheikh sọ wọn ni walamma istaqarra bil madinati ìgbà tí anabi sallallahu alayhi wasallam tí ìgbà tí anabi sallallahu alayhi wasallam tí ó wá fi ẹsẹ̀ múlẹ̀ ní madina tán tí ó rí bí jòkó ní madina turulẹ́yìn ọdún mẹ́wàá tánà sallallahu lò ní maka lọ́lọ́run tó wá ní ẹ máa kírun wọ́n wá kírun yẹn fún ọdún mẹ́ta ní mẹ́ka lẹ́yìn ọdún mẹ́ta yẹn lànàbí wá kú ní mẹ́ka lọ́wọ́ lọ sí madina ó ṣe hijira lọ ìgbà tó wá fẹsẹ̀ múlẹ̀ ní madina tíjì rẹ̀ jòkó ní madina tó di madina di bùgbé fún umira bibaqiyati shara'i al-islam ìgbà yẹn ni ọlọ́run ṣe wá ń pa nábì láṣẹ àwọn òfin ẹ̀sìn tó kù ní ẹ̀ṣẹ̀ wá ń dé ní sísẹ̀ntẹ̀lé mislu zakat gẹ́gẹ́ bí zakaiyọ madina lọ́wọ́ bá ti fún anabi sallallahu alayhi wa sallam wa sawm àwẹ̀ gbígbà madina lọ́wọ́ ti fún anabi sallallahu alayhi wa sallam wala hajj wal jihad kódà hajj lílọ ṣíṣe hajj madina lọ́wọ́ ti ní pé kọ́mọ ṣe hajj wal jihad ká jagun sí ojú ọ̀nà tọ́lọ́wọ́ bá yẹn ni pé jihad ogun jíjà madina lọ́wọ́ ti pa anabi lásìkò ya ẹ jagun wal adhan ìrun pípè madina lọ́wọ́ ti fún ní pé tẹ fẹ́ pè irun ṣe máa ṣe nìyí wọ́n sọ́hun àwẹ̀ gbígbà náà Madina ọlọ́wọ́ bá ti fún wal amru bil ma'rufi wan nahyi 'anil munkari ìpa nẹ́bì láṣẹ ipé àwọn alẹ́wùmọ̀ yìí ẹ gbọ́dọ̀ máa kọ̀bàjẹ́ ẹ sì gbọ́dọ̀ máa pèpè sí dáadáa Madina ọlọ́wọ́ bá ti fún annabi sallallahu alaihi wasallam wa ghayri òun ni pé lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi tó dé Madina tí ẹ̀sìn fìdí múlẹ̀ tí àkídà jòkólẹ̀ mí àwọn èèyàn náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ òfin ẹ̀sìn ọ̀ẹ́ṣẹ̀ wa ń múlẹ̀ ọ̀ẹ́ṣẹ̀ wa ń dé so tó di pé kíni tí àkídà ò bá jòkó yẹn ni pé tí ìgbàgbọ́ ìgbàgbọ́ tí ò bá jòkó nínú ẹ̀mí kò sí tíyàn lè ṣe tíyàn lè fi gbé ẹ̀sìn dúró ẹ̀kọ́ ta fẹ́ kọ́ ń bí eléyìí lélẹ́yìí ànábì kọ́kọ́ fọ gbogbo tí ń jẹ́ ìgbàgbọ́ sí ẹbọ ìgbàgbọ́ sí òṣà Ànábì sallallahu alaihi wasallam ó fọmọ́ nínú ẹ̀mí wọn pẹ̀lú nà ń pè ní àkídà ìṣàfọmọ́ àdìsọ́kàn tó bó ṣe lè wù kí ẹbọ kọ́pọ̀ lórílẹ̀ ayé tó kódà kọ́pọ̀ nínú ìlú kan tó tí ó bá ṣe pé iṣẹ́ tí àwọn àfáà ń ṣe níbẹ̀ ni pé àwọn fẹ́ wó ilé ẹbọ kù nínú ẹ̀mí àwọn èèyàn so tó lọ́n bá sì wá fún wọn ṣe tán gbìyànjú tó wọ́n rí ẹbọ wó kò nínú ẹ̀mí àwọn ènìyàn kò ní sí wàhálà níjọ́ tó wọ́n bá wó ẹbọ kò lórílẹ̀ ayé kọ́dà ẹbọ òtí ẹ̀ ní nítun màmá kọ́dà tán bá gbé òsàkàrẹ̀ tán gbé ogun ẹ̀kalẹ̀ tó bá jẹ́ pé wọ́n ti rí ẹbọ wó kò nínú ẹ̀mí ẹbọ tí ń bẹ lórílẹ̀ ayé kò ní nẹ́sùn màmá àmọ́ tó bá ṣe ja torílẹ̀ lógun ẹ wá lọ lè ń kó ẹ lè ń dànù ẹ lè ń vo ẹ lè ń wọlé ẹbọ ẹ ṣàlàyé kí n ti ń jẹ́ bọ kó yé àwọn ẹlẹ́bọ kí n ti ń jẹ́ bọ kó yé mùsùlùmí sùúrù eléyìí èèyàn kàn máa tara ẹ̀jẹ̀ ni kódà ẹbọ wọn tó máa peléke sí ni tó tó máa peléke sí ni yóò máa pọ̀ sí àwùjọ ni so torí pé kí ni tinú ẹ̀mí àwọn èèyàn wọn náà ni ẹni tó bá ń jẹ́ olùṣèwàsí nínú tó gbọdọ̀ pàtàkì sí òun náà ni ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkídà káyọ̀ jìnà sẹ́bọ̀ kó ṣàlàyé rẹ̀ fún yàn kán mọ́ sí tóbi bọ́lọ́wọ́ bá ṣe tóbi tó kán bí ọlọ́wọ́ bá ń ṣe ń rí kán mọ àwọn ìròyìn ọlọ́wọ́ bá kán mọ àwọn orúkọ ọlọ́wọ́ bá kán mọ àwọn iṣẹ́ ọlọ́wọ́ bá kán mọ àwọn ìjọsìn ọlọ́wọ́ bá eléyìí ń gbẹgẹ́ ní jẹ́ pé ìyàn máa ti ń jẹ́rú dáwà tí anabi sallallahu alaihi wasallam ṣe الشيخ واني شيخ عبد الوهاب عليه رحمة الله واني أخذ على هذا عشر سنين واني أدوم nínú ànábì sallallahu alaihi wasallam náà ló lò lérí pé ó fi ń kọ́ àwọn èèyàn ní ẹ̀sìn ní Madina yẹni pé nígbà tí ó gbọ́ àwọn òfin ẹ̀sìn yòókù wá ń wá tí ń wá ọdún mẹ́wàá ni náà ló fi wá ó túmọ̀ sí pé dèdé ọdún tí àkídà tawhid tánàbí fi ṣe wàhálà lérí ọ̀rọ̀ tawhid ọdún mẹ́wàá nǹkan ọ̀kan péré tawhid ló fi rán àwọn nǹkan tó wá lé rẹkẹtẹ ẹwọ akazaka aka àwẹ̀ aka hajj aka jihad aka ìrun pípé al-amru bil ma'ruf ká pàṣẹ rí ká kọ̀ bàjẹ́ so nǹkan tó wá pọ̀ rẹ́kẹ́tẹ́ òun padà wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí anẹ́sà sọ́làmù kò ní Mẹ́kà tó dé Mẹ́dínà ọdún mẹ́wàá ní yíò náà fi wá ó ní kó gbogbo òfin yòókù ọdún mẹ́wàá ló fi wá so láàrin ọdún mẹ́wàá tí wọ́n tó ń wá yìí náà tí ó jẹ́ gbẹ̀yìn yìí ànábì ò tó ń pa ọ̀rọ̀ àkídà tì náà kọ́dà ànábì sallallahu ànábì nígbà tánábì ń pọ́ka kú tí ń pọ́ka kakú lọ́wọ́ tẹ́mi ànábì sọ̀rọ̀ sọ́lá ń fẹ́ bọ́ ọ̀rọ̀ àkídà náà lànábì tó fi ń lélẹ̀ tó fi ń rinlẹ̀ sùrù eléyìí òun ni ìgbà tí Ummu Salama radiyallahu anha tó ń ṣàlàyé fún ànábì sallallahu alaihi wasallam ipe àwọn lọ sí Abasha àwọn wá rí àwọn chọ́ọ̀chì àwọn wá rí àwọn ìre tó wà ń bẹ̀ pé ah ìwọ̀n ròyìn rẹ̀ ànábì sì wà lórí ààrẹ àárẹ̀ yẹn gan lọ́jẹ́ àárẹ̀ tánà fi kú anábi wa kaṣọ́kò lójú anábi wa ni ẹni ulaika shirarul khalq nábi ni àwọn èèyàn bú yẹnyẹ láyé nù jama'u bainal fitnatain anábi ni fitina méjì ni wọ́n papọ̀ ni wọ́n kó papọ̀ ní dàmú wọn fitnatul bina'il qubur òun ni pé fitna ipe wọ́n máa ń lọ lè ń ṣe wọ́n máa ń lọ lè ń ma sàárè sórí ọmọ náà lè ń kọ́lé sórí sàárè àwọn ànábì ọlọ́run ọba hàn bákan náà wà fitna tó tasawir àti fitina àwọn fọ́tò tẹ́ rí yẹn yẹn ni pé aburú méjì náà ń papọ̀ ẹ wo ànábì tó ń kìlọ̀ ọ̀rọ̀ sàárè kọ́dà ànábì sallallahu alaihi wasallam nígbà tó wà lórí àárẹ̀ kú yìí náà nígbà ànábì ń sọ pé لعن الله واليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجدا ولا تتخذوا قبوري عيدا

àwọn kan bẹ nísìn tó pé tẹ bá rí táwọn pè ní tán fún ní priority nínú dáwà tí wọn kí báwo la ṣe rí islamic government kí báwo la rí islamic government irú àwọn ẹlẹ́mọ̀ ààrẹ wọn in tó ń sáàmà lé òun náà ní bí gọ́ọ̀mẹ́ntì bí ó ṣe dé ọwọ́ mùsùlùmí kí báwo la alùsùn náà ṣe wọnú gọ́ọ̀mẹ́ntì ẹlọ́lẹ̀ wọnú òṣèlú ẹ̀yin náà rà síbẹ̀ kẹ́yìn náà kẹfì lè rí nǹkan change sùrù òun náà ni tó kọ́kọ́ pèpè sí òun ni ìṣekíni ìlò ìmọ́lọ́wọ̀n ọba ìṣe tawhid tó bá ṣe kún kálukú bá dó lórí tawhid lórí pé sísin ọlọ́wọ̀n ọba nìkan ṣe tó ń kálukú mẹ́ẹ̀tọ́ ọlọ́run tàà sí ń fún tó wá ti kíbẹ̀ ló ṣe wá rí káàkiri lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan ìjọba ẹ̀sìn ó ti mọ́ lóra rẹ̀ a sì ní pariwo pa ti níjọba ẹ̀sìn àǹgbà tó bá ṣe pé àìrú ẹ̀sìn là ń pa ìjọba ẹ̀sìn là ń wá tó yí pé dáúlà islamiyya là ń wá islamic government ẹ̀rí pé ìjọ tó bá dé gan láì ṣe pé bóyá àwọn èèyàn bá gbọ́ ẹ̀sìn yìí àwọn èèyàn gan náà wọ́n padà wó dáúlà islamiyya yẹn òun ní jẹ́ ká rí ṣẹ̀rí àyẹn lò òun ní jẹ́ ká rí ìjọba àwọn lò torí pé kíni n ti ń jẹ́ ẹ̀sìn tí máa ń kó ìbẹ̀rù Ọlọ́run bá sínú ẹ̀mí yàn òun náà ni tawhid tawhid ń gan náà láà fojú tẹ́ńbẹ́lú so náà ni àwọn afáfin ń pariwo ipe n tí a kọ́lẹ́kọ́ nínú kíní yìí nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tá à ń sọ yìí pàtàkì jùlọ fún tó bá fẹ́ ṣe wá sí abẹ́ni tó bá ní pé òun fẹ́ darí àwọn èèyàn bí tó yẹ kí wọ́n darí àwọn èèyàn sí òun náà ni ìní àgbóyí nípa ń tàn pè ní at-tawhid al-aqida tó kọ́ mọ́ kákìdá ọmọ kí àdìsọ́kànyàn kọ́ mọ́ torí pé tí Ànábì sallallahu alaihi wasallam tó kólé kan jù náà ní eléyìí ọdún mẹ́wàá náà lànà sallam lò ní Madina gbà tó dé Madina wa ba'daha tuwuffiya salawatullahi wa salamuhu alayhi wọ́n lẹ́yìn ọdún mẹ́wàá yẹn nílà anabi sallallahu alaihi wasallam wá papòdà anabi ṣaláìsí anabi kú allahu akbar ikú anabi sallallahu alaihi wasallam ó jẹ́ pé lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam tó parí iṣẹ́ tán yányán tó jẹ́ ẹ̀sìn yìí pé tí ẹ̀sìn pé náà lọ́ba fi ní al-yawma akmaltu lakum dinakum olúwa ní lónìí ẹni pé ńgbà tí anabi sallallahu alaihi wàtímọ́mtò àìlẹ́kùn ní ìmẹ̀tì gbogbo ìdẹ́ra mi mo ti parí rẹ̀ lẹ́yìn lérí omi pé anábì sallallahu alaihi wasallam anábì jẹ́ ẹ̀sìn yìí ó pé yányá ó parí náà ni ọlọ́run tó ní kẹ́ẹ̀mí sallallahu alaihi wasallam kó máa kíni kan wá sọ pé òun rà nábì òun sí kíní kan ẹ̀yà nábì jáde sí ro ànábì kọ́ lórí o ṣètọ́nì lórí o ànábì sọ̀rọ̀ sọ́lá mo ti kú torí pé kíni ṣètọ́nì kan sọ ànábì ò sọ pé ṣètọ́nì ò lè parọ́ ó lè parọ́ àmọ́ ní tànábì sọ ni pé ṣètọ́nì ò lè gbé àwọ̀ òun gangan wọ̀ kò lè gbé àwọ̀ òun wọ̀ àmọ́ kò sọ pé ṣètọ́nì ò lè parọ́ ṣètọ́nì máa ń parọ́ fáwọn èèyàn wípé èmi ni kọ́lẹ̀ ṣètọ́nì máa ń pera rẹ̀ lọ́lọ́run ká tó wá ní kò ní lè pera rẹ̀ ní ànábì sallallahu alaihi wasallam sórí eléyìí náà ni mùsùlùmí gbọdọ̀ kíyèsí dáadáa kọ́ hàn sí wa ipe ànábì ó jíṣẹ́ parí lẹ́yìn ìgbà tó sì jíṣẹ́ tán ànábì kú kọ́dà náà níjọ́ tí wọ́n ṣe ẹjọ́ tó lè dá àgbà tá ànábì dé àyíká ànábì wa náwó sókè ànábì wa ní hal tí mo jíṣẹ́ yìí tí mo jẹ́ fún yín ọ̀yàn náà ni bala pé wà ànábì ọjẹ́ ọbalagta ọjẹ́ pé ànábì tó wá ní allahumma fashhad ọlọ́run jẹ́rìí sí o mo jẹ́sẹ́ pé fún wọn ò tó túnmọ̀ sí pé ẹ̀sìn yìí pé ẹnìkankan lẹ́tọ̀ọ́ kọ́ máa dá nǹkan kan kalẹ̀ tí ń jẹ́ bídáwà nínú ẹ̀sìn yìí eléyìí ní táwọn afẹ́sìn máa ń pariwo wípé èmi ni ẹjẹ́ ká wò káfílé náà kún ẹ̀rí pé léyìn náà dá ah ìtànàbí ò bá ti ṣe nínú ẹ̀sìn nǹkan yẹn ò lè dá torí tó akọ́ bá dá ní ànábì ó ṣe tó bá dá ní àwọn sọ̀hábà ànábì wọ́n bá lọ́wọ́ ànábì sallallahu alaihi gbogbo tí ń jẹ́ pé ẹ̀sìn ànábì ọkọ̀ àlè ó mọ̀ yìí Sheikh Islam wá tuwufiya rasulallah wa salamu alayhi anabi kú wa dinuhu baqin àmì ẹ̀sìn rẹ̀ ṣẹ́kù ẹ̀sìn anabi sì ń ṣẹ́kù ẹ̀rì ẹ̀sìn rẹ̀ náà ni wa hadha dinuhu sheikh islam nípa ẹ̀sìn anabi náà là ń sìn yìí o tọ̀ wọn náà bíra rẹ̀ pé ṣẹ́sìn anabi ló ń sìn bíra rẹ̀ so ẹ̀sìn tó fi dáhùn èsì tó fi lè dáhùn ni pé wọ́n náà wò pé ṣẹ́sìn tó ń sìn sí ìsánábì ni kò sìn ni àbí ìtẹ́nìkan gbé kalẹ̀ ẹ̀rẹ́ lómi ẹ̀sìn náà ní olóhun sìn àmọ́ tóun náà bá ń tírèsì ara rẹ̀ yóò rí pé ìtọ̀rí kàkan lòun jẹ́ òun ṣe kàdìríyà òun ṣe tìjàníyà kọ́dà lómi yóò lòun sẹ̀sìn àmọ́ mọ́tẹ́ àbí kan ní ọmọ ṣe lè ní malikiya ní malikiya làwọn táwọn yẹni pé ẹ̀sìn táwọn malikiya dálẹ̀ náà lòun ṣe sórí eléyìí kọ́dà àwọn Imam Málìkì gangan tó ipò gangan ló níbi táwọn yẹn láwọn ń tẹ̀lé yìí Imam Málìkì sọ pé tẹ́ bá rí tóun bá ṣe nǹkan kan idha sahha al-hadithu fahuwa madhhabi tẹ́ bá rí tí n bá ti lè di ṣe nǹkan pé àdíìsì àdíìsì tí mo ṣe àdíìsì yẹn sì lálàáfíà ẹ pàtìmìtì tànàbì yẹn ni kẹ mú pé tànàbì náà lèmi ń ṣe so òun ni pé kéèyàn máa sọ pé tẹnìkan lèèyàn ń tẹ̀lé tí nǹkan yẹn wá tako tànàbì sallallahu alaihi so ilan ìsìnàgbà ni ìsìnàgbà ni wàdínú ọba kìnnì sànàbí lọ́wà ní lọ́sẹ̀kù yíwa ẹ̀dá dínú ẹ̀sìn rẹ̀ náà ni wọ́n tó ló ń ṣe súnà náà wọ́n náà kíyèsí rẹ̀ sí súnà títẹ́ nìkan ló ń ṣe tó mọ̀ sànàbí ní ń ṣe àbí wọ́n ló ń ṣe àbí tẹnìkan tó dálẹ̀ ló ń ṣe àbí tànàbí ló ń ṣe ó ní agbọ́dọ̀ wúra rẹ̀ torí pé kí ni ní àwùjọ lónìí àwọn èèyàn ẹ̀rí wọn láwọn ń ṣe súnà lẹ́fisọ̀ lọ sàlámọ́tẹ́ bá padà tírè súnà ọ̀pọ̀ lóríṣiríṣi ẹ̀rọ àwọn tí náà yìí wọ́n ní àwọn ń tẹ̀lé Hassan Banna wọn làwọn TMC àwọn làwọn tàdọ́múnú àwọn tàwáwúnú so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so tẹ bá sì wo súnà wọn ẹ̀rí pé ti ti Hassan Banna tó là kalẹ̀ fún wọn náà ni wọ́n ń tẹ̀lé kìsìtà nábì sallallahu alaihi wasallam la sọ yìí ìpín tá ànábì kọ́kọ́ máa ń kólé kan òun ni àkídà náà ànábì kólé kan náà ló fi ṣe dáwà náà ló ṣe kú ẹ wo àwọn tí àwọn àwọn àwọn tàwọn Ikhwanul Muslimun yìí tán bẹ́ àwọn tí àwọn tàdọ́mù ya lára wọn táwọn tmc ya lára wọn táwọn tàwọn ya lára wọn ní táwọn kọ́ mọ́ ń pè lákọ̀ọ́kọ́ nǹkan ni pé islamic government kíbùlà àwọn ó sì ajá kìjọba so sintanabi sọ̀rọ̀ sọ́làmù kọ́ ṣe ni wọ́n agbàgbé ọ̀rọ̀ tàwídì so sintanabi ṣe ni so bẹ́ẹ̀ náà ni ẹwà àwọn tàbílígì tí wọ́n ìjáde jáde jáde jáde jáde yìí náà ni so sí sintanabi sọ̀rọ̀ sọ́làmù sí ìjáde lànàbì náà máa jáde kì tẹ́bà tó wà dáwà àwọn èèyàn ní dáwà tí ń jẹ́ tàwídì tó jẹ́ tàwídì ti olùhíyà níbẹ̀ sórí eléyìí ọ̀takùnlá Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì ní tẹ́nìkan design fún wọn náà ni wọ́n ń tẹ̀lé so bó ṣe wá rí lóríṣiríṣiríṣi káàkiri nìyẹn so àfi kí mùsùlùmí kó padà sídi tí súnà Ànábì sallallahu alaihi wasallam kó padà sídi ìta Ànábì sallallahu alaihi wasallam tó kọ́ àwọn àlùmọ̀ rẹ̀ bí dáwọn náà ni a fẹ́ ṣe ni kí yóò ṣe gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam bó ṣe ṣe sheikh muhammad abdullahi alayhi rahmatullah tíyẹn ń wá kiri nílé ayé nínú ẹ̀sìn àbí kó pé anabi sallallahu alaihi wasallam ó tọ́ ka àlèwúmọ̀ yìí sórí yẹn kó tó di anabi kú kò sí orí tánàbí ọ̀kọ́ àlèwúmọ̀ yìí kò sí ti ń jẹ́ dáadáa tánàbí ọ̀kọ́ àlèwúmọ̀ yìí subhanallah ó tó mọ̀ sí pé yẹn bá ṣe mọ súnà anabi sallallahu alaihi wasallam sí ni yóò ṣe rí dáadáa inú ẹ̀sìn yìí sí wọ́n mọ̀ yá mi lọ́lẹ̀ dún ní mọ́ súnà anabi sallallahu alaihi wasallam pàbídíàtì tẹwárí ní tàǹpẹ ní bídíà yìí tí yàn bá jẹ́ ni tó máa ń wòye dáadáa èyàn rí pé ó lu ayé pa ẹni pé ó ti fọ́n ká ó ti pọ̀ jù ó ti gbalẹ̀ ó ti gbòde ọgbàta tó fi jẹ́ pé ẹni tó bá fẹ́ lóun fẹ́ ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam gan yóò wá dàbí ẹni pé bóyá òun gangan ní ṣe bídà ìjọra ah, fún wa ní àpọ̀júwe kan tí a rí ẹni tó ń lọ sí àjò tó wá ní òun fẹ́ wà nínú mọ́tò kẹwàá wúrú tí ó máa ṣẹlẹ̀ so ẹni rẹ lómi olè ní ẹjá sí kùrùsí yìí kọ̀ọ̀kan lílá fi kọ́lọ̀ ń já sọ láyọ̀ sí kùrùsí yìí lànàbì ni a ṣe tàbá ń sìnrìn àjò sí lílá fi lànàbì ni a ké àní kùrùsí yìí ọ̀dá àní lílá fi ọ̀dá ni so àwọn ti gbàgbé tí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ànàbì sallallahu alaihi wasallam ń tó fi kọ́ alẹ́kọ̀ọ́ fún tí wọ́n fẹ́ ṣèrìn àjò kí wọ́n ní سبحان الذي سخر لنا هذا وما كنا لو مقرنين فإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم أونا علينا سفرنا هذا واتوي عنا بعده يهونك انت النبي صلى الله عليه وسلم تونيكا قليلي به أما ويا كرسي ليلا في نالي رتوما كلا كالجاكم قلما جاري أفروني بي نعجوة تنسي so irú eléyìí ni ó fi mọ̀ ìbáwọn èèyàn ṣe takítí sí ìlú súnà nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì nà nàbì sallallahu alaihi wasallam kọ́ à ẹwọ́ àwọn èèyàn náà tán bá láwọn ń wá ìṣọ́ra wọ́n yìí láwọn ń sa àwọn kìíní kan wọ́n yìí láwọn àwọn mú kùrùsí àwọn hàn mú àwọn ti kìíní kan bẹ́ẹ̀ sì ni tán nàbì sallallahu alaihi wasallam ní ká ṣe wọ́n pàtì tán bá ń ṣe tán ṣe wọn náà wọ́n ìtúnlẹ̀ nǹkan mìíràn kùrùsí yìí ní sí ànàbì sallallahu alaihi wasallam jí kó yíwa pé ìṣọ́ ni níbi gbogbo tí ń jẹ́ aburú èèyàn àtàlìjẹ̀nú ẹmọ wá wú àwọn èèyàn wà tó bá tó wá nítọ̀ ẹ̀hàn ẹ̀kùnkùn sí ìrìnà ya ẹ̀kà wọ́n ni àwọn oníkà àwọn hàn ní so lẹ́yìn náà tó bá tó wá hàn tán wọ́n tún ní àtọ̀ wá gàrí tíra ewé bí rana ewé mọ́fọ́ wala sharra illa haddaraha minhu kọ́ sí aburú tí ń bẹ̀tọ̀ ipá anábì ò ti ṣọ́ wa ní ara nípa rẹ̀ gbogbo tí ń já aburú anábì ti kìlọ̀ fún wa o gbogbo tí ń já aburú anábì ṣàlàyé rẹ̀ ó yé yékéyéké àfẹn tí ò bá gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé náà ni kò ní mà ipé anábì sallallahu alaihi wasallam ó ti لعلمنا الرسول صلى الله عليه وسلم في درس ذا كان فيه أو كما قال من النبي صلى الله عليه وسلم tí ẹyẹ bá ń fò lókè báyìí tó bá ṣe pé bí ṣe ń fò lókè yẹn àǹfààní kan bẹ́ẹ̀bẹ́ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀bẹ́ táwọn ó rí ànábì sallallahu alaihi wasallam yóò kọ́ àwọn pé ṣẹ́rẹ́ tí ń fò yìí bí ṣe ń na apá àwọn ẹ̀kọ́ ti bẹ́ẹ̀bẹ́ rẹ o ó pé kò sí nǹkan tá ànábì ò kọ́ àwọn tán ẹ̀wọ̀ àná sọ̀hábà nábì wọ́n sọ jọ́kọ̀ pé alámẹ́ná rasuluna kulla shay wọ́n ní ànábì wa gbogbo nǹkan lọ́kọ̀ àwọn àgbàtà ah, nábì sọ̀rọ̀ yẹn táwọn sọ̀hábà sọ̀rọ̀ yẹn lójú yahudi kan wọ́n ní hẹ́n alamakum rasulukum kulla shay ànábì yìí kọ́ ní gbogbo nǹkan sọ̀hábà yẹn dá lóhùn pé naam ata alakhara'a kọ́dà alakhara'a kọ́dà ó débi bá a sì máa ń ṣe bẹ̀rẹ̀ bá a sì máa ń wọ tọ́ílẹ̀tì ànábì kọ́ wa allahu akbar ẹ̀wọ̀n kan so lè ó fi mọ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe ṣe fún àlèhùnmọ̀ yìí tó bó ṣe fẹ́ràn àlèhùnmọ̀ yìí tó àfi kó jẹ́ pé àlèhùnmọ̀ tó bá ní pé òun ò ní àánú ọlọ́run ọba lò òun ò lẹ́sìn ọlọ́run ọba ṣe náà ni ó pa ìlànà ti anabi sallallahu alaihi wasallam tí tí wàá lọ lè mú ìlànà míì gùn ní ọmọ tẹ̀lé sheikh islam muhammad ibn abdullahi rahimahullah wani wal khayru alladhi dalla alayhi at-tawhid wani oore in ń jẹ́ olórí oore tánàbí sallallahu alaihi wasallam tó tọ́kalẹ̀ ọmọ yìí sí òun náà ni tawhid ìsìn ọlọ́run ọba nìkan ṣo ìgbàgbọ́ tó yẹ kóró allahu akbar orílánlánu orílánlánu ẹni pé tọ́lọ́run bá sànú tó ṣe pé tí ń jẹ́ ìgbàgbọ́ ó jòkó nínú sẹ́mi ayé rẹ̀ ọmọ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ṣe ní kàmà òun ló dẹ̀dá òun ló dá sánmà òun ló dá ilẹ̀ ẹlẹ̀ òun ló dá gbogbo ọmọ ènìyàn òun náà ló ń darí jíjẹ múmu rẹ̀ òun ló ń kádàrá jíjẹ múmu àṣẹ kó pọ̀ fẹ́lómi amẹ́jẹ kó pọ̀ fẹ́lómi àṣẹ níwọ̀n tó wọ́n sì fẹ́lómi tó bá yíyàn báyìí tí wọ́n mọ̀ nípa ìdùbù bí ọlọ́run pé òun náà ló ń rọ òjò ẹnipẹ́ ẹnìkan ọ̀ka ẹnìkan ò sì lè mú lọ́wọ́ bí kò ń rọ ọmọ bákan ẹnìkan ò sì lè ní kọ́ ọ̀rọ̀ ntipa tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yíyé bíbẹ láyé kíkú tó yíyàn bẹ́ẹ̀ pé ọlọ́wọ́n bá ní ma ń jẹ́ kẹ́míyàn kó gùn wọn náà ló sì lè ní pé tó kò lè lé níṣẹ́jú kan tí ọlọ́wọ́n bá ní kó ti tó bákan náà tọ́lọ́wọ́n bá sí ní òun jù kalẹ̀ kò sí ẹni ní ẹ̀míyàn tó fi ẹ̀míyàn kalẹ̀ pé kíyàn máa ṣẹ̀mí kò sí ẹni tó lè mú ẹ̀míyàn pé ó ti tó pọ̀ wọn pa gbótúrú àwọn kan báyìí bá rìn rẹ̀ nípa rògbòbíyà ọlọ́wọ́n ọba tó yíyàn bẹ́ẹ̀ irú ẹni yẹn tí ẹmọ pọ̀lọ́wọ́ bá lọ tó pé al-mutasarrif òun ló ń darí àlámọ̀rí ọmọ ènìyàn bó bá ṣe fẹ́ bó bá ṣe wù sórí ẹni báyẹn irú ẹni yẹn òun ni a ní pé ah n ti ń jẹ́rù bí ẹnìyàn gbàgbọ́ bẹ́ẹ̀ náà ni ìyẹn tó gbọdọ̀ ní ìgbàgbọ́ níbi àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ gbogbo tó ọlọ́run bá bá pera rẹ̀ kí mùsùlùmí ó dúró dédé kọ́ ọmọ pé ọlọ́run bá bẹ́ẹ̀ kó sì gbà bẹ́ẹ̀ pé bọ́lọ̀ ń ṣe rí ni ntọ́lọ́run bá ní mo ní nínú àwọn ìròyìn kí wọ́n gbà pé ó ní kí wọ́n fi fún kí wọ́n fúnra rẹ̀ ní fìtínà tọ́lọ́run bá ní mi nínú àwọn ìròyìn kí wọ́n fi fún pé ọlọ́run bá ní sùúrù àwọn nǹkan yìí yóò jẹ pé ah n ti ń jẹ tawhid n ti ń jẹ ìgbàgbọ́ ó jòkó sínú ẹ̀míyàn bákan náà lẹ́lẹ́kẹta wọn náà tawhidul ibada kí o máa sin ọlọ́run nìkan oṣù kí o sin ọlọ́run nìkan oṣù má bẹ̀rù ẹnìkan kan má wá ìràn ọlọ́dúnkọlọ lè máa kí gbàmígbàmí lọ bẹ́ẹ̀ nìkan kan so bákan náà má takàn ẹnìkan kan ọlọ́run bá ní kí o bẹ̀rù má gbẹ́mi lẹ́nìkan kan ọlọ́run ní kí o Hmm. ogúrú àwọn nǹkan wọ̀nyí tí a bèèrè lè ní irú ẹniyàn ní ó jẹ́ pé ẹni tó ní tawhid ẹniyàn rí tí ànábì sallallahu alaihi wasallam tó mú wá fún ó rí bí dìmá náà ni wal khayru alladhi dalla alayhi tawhid ó rí tí ànábì sallallahu alaihi wasallam tó kọ àlèwọ́mọ̀ yìí sí ìlérí rẹ̀ òun ni at-tawhid ìnígbàgbọ́ sí ọlọ́run ìsìn ọlọ́run nìkan oṣù wa jami'i ma ànábì tọ́ka wa sí tawhid bákan náà tọ́ka wa sí ìbáadà gbogbo tọ́lọ̀ bá lóun fẹ́ ẹni tó bá ti ń tẹ̀lé ẹnìyẹn ń ṣe nǹkan tánàbí mú wá bá nu orí tánàbí mú wá bá ní wọ́n ń ṣe wọ́n tó ṣe pé inú orí tánàbí mú wá fún wa náà níbi ká aláàánú èèyàn ká tí ó láàánú ká tí ó máa ṣe dáadáa pẹ̀lú àwọn ọmọlàkejì wa inú tánàbí mú wá fún wa náà ní ká ìbáadà ìrun kíkí àwẹ̀ gbígbà ká máa ṣe tó jẹ́ náfílà ètò jọ́ràn yàn ká máa fi súnmọ́ Ọlọ́run Ọba orí tánàbí mú wá fún wa nù nítànàbí mú wá fún wa nù nítànàbí wá ṣe láyé náà nìyẹn bí kó wá tàlàyé ẹ̀sìn fún wa kó wá kọ́ wa ní ọ̀nà tàbí ṣoríire lọ́dọ̀ Ọlọ́run Ọba nítànàbí wá ṣe nìyẹn subakana sheikh islam muhammad ibn abdul abi wọ́n tún ni wà jami'i wà sharru alladhi haddara aminihu wọ́n ni aburú tí annabi sallallahu tó ṣọ́ àlè tánàbí léwa jìnà sí pé takété sílé yóò ẹmọ́ dédé ẹ̀ o àṣírìkù òun ni ẹbọ ẹbọ ẹbọ ẹni pé yìí mú nǹkan míì kún ọlọ́run ọba ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan míì bóyá ìyẹn ni bóyá àlejànú ni bóyá ẹranko kan ni bóyá nǹkan bọ́rọ̀ gidi kan ni kí wọ́n gbé agbára ọlọ́run ọba kí wọ́n gbé fún sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe pé ó mọ ní àlàyé inú púpọ̀ ní táǹpẹ̀ ní ẹbọ torí pé ẹbọ yìí àwọn èèyàn mọ̀ eh wọ́n sì máa fi orúkọ ẹ̀sìn wọ́n sì máa fi ṣẹbọ so ẹlòmíì yóò mọ̀ pé àwọn àfá kan kó sànú kúrẹ̀ rẹ̀ lómi tí wọ́n máa tí ó sọ ọmọ tó bá bímọ ní pé ọlá ṣéwù kìí sọ ọlá ṣéwù ṣíṣéwù ló fún ọlọ́mà ẹlòmíì bá ara mọ́tò yìí ni ọlá ṣéwù ṣíṣéwù ni tí ikú anábì sallallahu alaihi wasallam tó wá jàlógún so náà ni wà jami'i ma yaqra'u wallahu àti gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá bá kọ fún wa níta anábì wa nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan yìí nìyẹn tó tí mo anabi ní hadith abirira pé kullukum tadkhuluna aljannata illa ma aba anabi ní gbogbo àlùmọ yìí wà aljanna àfihàn tó bá lóun ọwọ anabi ní man ata'ani ẹni tó bá ń tẹ̀lé mi pípé ntí bá ní ó ṣe ní ń ṣe ntí bá ní ó má ṣe kò ní ṣe lóye nìyẹn dakhala aljannata òun ló ṣe tán láti wà aljanna àmọ́ wa man asani ẹni tó bá ti ń takú tí ń sọ tí ò gbọ́ tó pé ntí ọba sáwù ní ń ṣe kò tẹ̀lé ìtànẹ́fẹ́ ọ̀sọ́làmù ní ká ṣe anábì ní faqada aba irú ẹniyàn gangan lẹ́nu tọ́kọ̀ ní ọ̀lá àlìjẹ́nà wọ̀ tó abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo tí anábì sallallahu alaihi wasallam tó fi kọ́ alẹ́ kọ́ ìkọlọmọṣàjẹ́ eh, kó wúlò fún akọlọ̀nìkọ́ lè máa ṣe ní tánàbí ní ká jìnà sí kọlọ̀nkójú ká jìnà sí o kọlọ̀nkí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh